tí ìmáàmù bá lérun kún tí ìmáàmù bá ń kírun tó ṣe mistake fàpẹẹrẹ ìgbà tó ṣe tàhíyà alákọ̀ọ́kọ́ tán ìgbà tó yẹ kó ṣe tàhíyà alákọ̀ọ́kọ́ tó máa jẹ́ raka ẹlẹ́ẹ̀kejì ló kí yẹn wáyé kó jókòó kó ṣe tàhíyà kó wá ṣe tàhíyà ó bá dìde tó bá jẹ́ pé ńgbà tó dìde yẹn ó ti dìde ìdìde náà ni wípé ọwọ́ ti kú òlẹ̀ ẹsẹ̀ ti kú òlẹ̀ tó ti yé ká ní ó gbẹ́sẹ̀ báyìí ẹsẹ̀ kú òlẹ̀ ìyẹn ojúgun àbí kí là ń pèlè orúkọ orúkọ ti kú òlẹ̀ ọwọ́ sì wà lẹ̀ ọwọ́ àti subhanallah àjòkù ṣùgbọ́n orúkọ ti kú òlẹ̀ ọwọ́ ti kú òlẹ̀ lọ́ba ti subhanallah kò ní padà ó ti dìde nìyẹn bó ṣe ti dé yẹn ó ti ju tàṣáhùdù sílẹ̀ àbí tàṣáhùdù tó jù sílẹ̀ yẹn kò ń ṣe rúkúnù nínú òun kò ń ṣe inú àwọn orígun òun tó ti yé ká ní orígun òun ló jù sílẹ̀ gẹ́gẹ́ bí sùjúdù méjì yẹn ń ṣe ó wá ṣe sùjúdù ẹyọ kan ó rò kó ti pé méjì ló wá ju ìdílé tán tó wá ju ṣùgbọ́n lọ́la tó mọ tó ṣẹlẹ̀ apàdà tó ti yé apàdà. o tí o lè fi padà ní pé ká ló ti ka fásitì àtọ̀ o ti káyà ó wá lọ rùkù lọ́wọ́ arọ́tí tó ṣẹlẹ̀ yẹn irú yẹn ń sìn <coughs> rákà tí ó ti kí tó ti dín sájúdà kọkù yẹn rákà yẹn ti sọnù <coughs> ẹlẹ́ẹ̀kẹta tó ń kí lọ́mọ ẹ̀sìmẹ́ta ó wá jẹ́ lásìrákà ti parí ó bó ṣe dìde yẹn àwọn ìjọ̀mú ò ní dìde pẹ̀lú pẹ̀lú ẹ̀ mọ́ ti ṣe sọ tí ò bá understand èèyàn kan lè sọ̀rọ̀ ìmọ̀ alákẹ́ ilé karùn-ún lẹ́yìn tó bá ti sọ bẹ́ẹ̀ ó bá padà kò lè kọ̀ntínú tó bá ti jẹ́ pé lórí pé alákẹ́ ilé tó ń kí èrò ti pé tó àlékún pátápátá nìyẹn ó máa padà. tí ó bá rí sọ fún a máa kírun lọ́gbà tí ò ti rí èèyàn sọ fún wọn jókòó kò rí sọ fún bí ti báwo ọkọ̀ ti ṣùgbọ́n náà láì kò wáyé kò dá wọn lóhùn ó kọjá kí lọ́sí ẹ̀ ìgbà tó jẹ́ ti pé bẹ́ẹ̀ tó bá ṣe tán wá ṣe tó bá ti tán ṣe sájídà tó bá ṣe sájídà wọn jọ máa ṣe pẹ̀lú ẹ̀. kọ́nà òṣùwẹ̀.